mo kì í kábọ̀ sí ajá àbálẹ̀ mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká òṣèré nkechi blessing ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi polongo ọkọ̀ tuntun tó ṣẹ̀ṣẹ̀ rà lẹ́yìn ìgbà tí àwọn ẹgbẹ́ òṣèré tampa dá a lọ́wọ́ kọ́ láti má ṣe ní ohunkóhun ṣe pẹ̀lú àwọn olùdarí eré bẹ́ẹ̀ ni àwọn olùdarí eré náà kò gbọdọ̀ ní ohunkóhun ṣe pẹ̀lú rẹ̀ nkechi sọ wípé ẹ wò ó kò sí ohun tó kàn òun tí òun sì fẹ́ lásìkò yìí ju kí àwọn ènìyàn kí wọ́n máa kí òun kú oríire lọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká olórin Taiwo àti Kẹ́hìndé Adégbòdù sọ wípé bí wọ́n bá fún àwọn láǹfààní láti ṣe àtúnṣe sí iṣẹ́ orin àwọn ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti ṣe Táíwò sọ wípé òun yóò ṣe àtúnṣe sí àwọn kọlọ̀rọ̀ sí pàápàá àwọn tó jẹ́ wípé akọrin ni wọ́n wọn kì í ṣe olórin tí wọ́n ń bẹ nínú iṣẹ́ orin ẹ̀mí nígbà tí Kẹ́hìndé sọ wípé àwọn yóò wá àtúnṣe pàápàá láti ibi ìṣèjọba ẹ gbọ́ bí wọ́n ṣe sọ ọmọ fẹmi lórí ọ̀fẹ́ láti ṣàtúnṣe ibi tí màá náwó àtúnṣe ẹ sí ni pé màá make sure pé àwa gospel artist á di àwọn tó ń ṣàkóso ìlú yìí torí ìjọba ń fìyà jẹ wa tó pọ̀ gan so i need a lot of things látọ̀dọ̀ ìjọba. àtúnṣe tèmi rí pé èmi ò bá ṣe gẹ́gẹ́ bí olórí ẹ̀mí ni pé àwọn àṣàwọ̀ àwọn tó jẹ́ àṣàwọ̀ nínú iṣẹ́ yìí torí ẹ má jẹ́ n parọ́ fún yín ọ̀tọ̀ lólórin ọ̀tọ̀ lákọrin. Mm àwọn akọrin yẹn ń rí opportunist lánàá àwọn tó jẹ́ àṣàwọ̀ yẹn lèmi àkọ́kọ́ ń try láti yọ kúrò á yọ èpò kúrò ní àlìkámà bẹ́ẹ̀ ni so káwọn tó jójú lówó gan kan lè mọ́ra wọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ àwọn olólùfẹ́ Tonto Dike ni wọ́n ti ń dunnú wípé ó ti rí ọkọ tuntun bẹ́ẹ̀ ni oyún tún ti wà nínú rẹ̀ ọ̀rọ̀ yìí ló gborí ayélujára kan lásìkò tí Tonto Dike fi fọ́nrán fídíò eléyìí tí ó ti ń kí ọkọ rẹ̀ kú oríire ọjọ́ ìbí pẹ̀lú ẹ̀bùn kọ́kọ́rọ́ tí ó fi lé e lọ́wọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́ ni Tókẹ́ Mákinwá ló ti bu ẹnu àtẹ́ lu ìwà rékèrèkè àti òrójú ìyàsọmọ lóore tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa ń wù bí wọ́n ṣe máa ń fi ojú ibi wo àwọn obìnrin tí ó ti tó ọgbọ̀n ọdún ṣùgbọ́n tí wọn kò tí ì lọ sílé ọkọ nígbà tí wọn yóò máa buyì fún àwọn tí ọjọ́ orí wọn ti tó àádọ́ta ọdún tí wọ́n sì ń bẹ ní ilẹ̀ òkèèrè ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà àfi kọ́lọ́run máa ṣọ́ wa òun ni ohun tí gbogbo ènìyàn ń sọ lórí ayélujára látàrí fọ́nrán fídíò ọkùnrin kan ẹni tí ó ń ta àgbọn tí wọ́n ti fọ́ tó sì ń fọ àgbọn ọ̀hún nínú omi tó ń ṣàn nínú àgbàrá lásìkò tí àgbọn náà dànù nínú èyí tí ìpètè jáde sí àwọn ènìyàn wípé kí wọ́n ṣọ́ra jẹ nínú gbogbo tí wọ́n bá ń rà lọ́wọ́ àwọn ènìyàn. Okay, why is like this? Why they do like this now? The ones wey fall, you no go leave am make e comot you dey wash am for gutter wash am for gutter you want to give our people make eh? dem chop why you like this why go dey do this kind of thing now this kind of thing no clear now who's from there see see the one wey fall see see no problem you come dey wash am for gutter wash am for here they put there you come still go sell am for people for front eh stop this nonsense eh the ones wey don fall you throw am you throw am you wash am for gutter eh? wash am na so ìrọ̀ òbíyà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún àwọn ènìyàn pàápàá àwọn olólùfẹ́ Wizkid ni wọ́n ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ látàrí fọ́nrán fídíò eléyìí tí ó gbòde bí ọmọ Wizkid Bólú ti jókòó sínú ọkọ̀ tó wí orin bàbá mi ni mo fẹ́ràn láti máa gbọ́ nínú ọkọ̀ tí kò sì mọ̀ wípé wọ́n ń ká àwòrán òun sílẹ̀ léyìí tí àwọn olólùfẹ́ bàbá rẹ̀ wá sọ wípé ọmọdé yìí ò mọ nǹkan kan bóyá ló mọ̀ wípé orin bàbá rẹ̀ gan ló ń mi àgbáyé títì lásìkò yìí daddy's music when I'm in the car. what a bloody coincidence, huh? Like, it's so crazy. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká fìtẹ̀dọ́chẹ òun ló ti sọ wípé ohun tó burú ni bí àwọn obìnrin ti máa lọ ń ṣeṣẹ́ abẹ kí ìdí wọn lè yọ tàbí kí ó tóbi ju bí ó ti wà tẹ́lẹ̀ lọ ó sọ wípé kí ló dé tí wọn kò lè farabalẹ̀ kí wọ́n sì wà bí olódùmarè pẹ́ wọn ó wá sọ wípé kí àwọn tí wọ́n ní lọ́kàn kí wọ́n má ṣe dárò rẹ̀ láṣà yàtọ̀ sí wípé ẹyin rẹ̀ lè má da lọ́jọ́ iwájú yóò tún kó ìnáwó lọ́pọ̀lọpọ̀ bá wọn. Today it is difficult to find a girl who is still what she is. You wear false hair. You wear false lashes. You wear false boobs. You wear false sisters. I don't know what is still natural about you. Let's be honest. Why must our girls be obsessed with this? Why must they be obsessed with these things? I don't know. I would want them to insult me and tell me why they love those things. Yeah. I don't mind being insulted. I mean, I'm used to it. Yeah, I'm not, you know. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta àwọn ènìyàn ìpínlẹ̀ kebbi pàápàá àwọn ènìyàn ní church area badaria ring kebbi ni wọ́n ti ń dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀hún fún ojú ọ̀nà wọn eléyìí tó ti yọ wọn lẹ́nu láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tí gómìnà ọ̀hún sì wá wá àtúnṣe sí léyìí tí ó fún wọn ní àǹfààní láti máa lọ àti láti máa bọ̀ láìsí wàhálà tàbí kọ̀ǹkọ̀ ní gbogbo agbègbè náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ni wọ́n ti fohùn léde wípé owó tí àwọn yóò ná láti parí ilé ìkàwé orílẹ̀-èdè yìí tó jẹ́ ti àpapọ̀ yóò tó àádọ́ta bílíọ̀nù náírà ìyẹn fifty billion naira ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ní akọ̀wé ní ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ lórí tí ètò ẹ̀kọ́ ìyẹn Sonu Echonu lọ́jọ́ ajé eléyìí tó kọjá ní nọ́mbà alákọ̀ Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho ló ti ṣèlérí wípé kò sí ohun tí yóò dá òun dúró láti ṣe ìwọ́de ìjà òmìnira fún ìdásílẹ̀ orílẹ̀-èdè ti Oòduà ní ìlú Èkó nígbà tí àwọn àgbà kan ní Èkó sì ń ṣe ìkìlọ̀ òun wípé kí ó ṣọ́ra ṣe lórí ọ̀rọ̀ yìí kí àwọn ọmọ gànfé má lọ gba ìwọ́de náà mọ́ lọ́wọ́ kí wọ́n sì tọ́ di iṣu ata yànyàn kò ní jù báyìí lọ fún àjà àbalẹ̀ mẹ́wàá wá ti àsìkò yìí ẹ tún jẹ́ ká jọ pàdé nígbà mìíràn ṣùgbọ́n tí tó fi máa dìgbà mí ní ọ̀nkọ́ ẹ ká máa rántí wípé ìfẹ́ ló lè ṣòro